أحمده سبحانه وتعالى وأمجده سبحانه وتسامى وأشكر له على ما أسبغ علينا من النعم ظاهرة وباطنة أشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وعد الأمانة ونصر الأمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله وهذه وصية الله عز وجل للأولين والآخرين قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله سنتناول في هذه الخطبة المباركة بعض أحكام صيام أهل الأعداء وهذا من سماحة هذا الدين ومن لطف الله سبحانه وتعالى علينا قال سبحانه وتعالى أيام معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين إلى آخر الآية وقال سبحانه وتعالى في آية أخرى فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة وتقبلوا الله على ما هداكم ولعلكم تشكرون عباد الله صلى على نبيكم صلى الله عليه وسلم في بلاد títí títí tí ó fi di ọjọ́ àkèyàmà àbẹ̀rún ọba pẹ̀lú ìjọba ṣoṣo àti àánú rẹ̀ ọkà ìyá àti iná lọ́kàn nínú àwọn olórí ẹ̀dá náà ẹ̀yẹ ló sọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbọ́ ẹjẹ́ apára àwọn subhanahu wa ta'ala ọba tó dá wa ọba tó ní ìsẹ̀mí wa ń padà sọ́dọ̀ wa náà ọ̀dọ̀ rẹ̀ náà ọwọ́ wọ́n náà lè tú náà nílé pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ ẹjá páyà rẹ̀ kọ̀rọ̀ gbangba wa ìpáyà ọlọ́wọ́ bá ó náà ní gbogbo orí oríire ilé tí ẹ̀dá lè ṣe níbi gbogbo nǹkan tí àwọn àwọn ọ̀tá ọjọ́ pàṣẹ ní ìjọsìn abẹ ọlọ́wọ́ bá nínú ẹjọ́ páyà ọlọ́pàá àdùkọ́ ọlọ́jà wà lọ́wọ́ lẹ́nu bí ìlú láì ta ara nígbà tí a ti sàlàyé ní kúmọ́ àwọn kan tí wọ́n ń ba àwọ̀ ẹ̀jẹ̀ ní ìjẹjọ lẹ́nu bí ẹ̀dẹ̀ tó ń bẹ nínú ẹ̀sìn Islam àti pé ẹ̀sìn yìí ẹ̀sìn ìmọ̀lẹ́ o ìmọ̀ in ló jẹ́ kí a rí ìrọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀sìn Islam rẹ̀ àìmọ̀kan inú bí ìnira nínú ẹ̀sìn gbogbo ìgbà tí ẹ̀ bá ti pariwo yé ẹ̀gà mi ọ̀rọ̀ ọ̀gbọ́n nílòdì wọn tí ó dé lórí fún sí náà náà ni ẹ̀ sí èsì pé ẹni ẹni ti àìmọ̀kan kún ṣùgbọ́n ìdílé lẹ́yìn tààrà èèyàn máa bá ìrọ̀rùn bẹ́ẹ̀ ìdílé dínà yóò sọ́ọ́ wàlá ìṣúná dínà ìdílé àwọ̀lẹ̀bà alábísọ́lọ́ ọlọ́rọ̀ sọ́lọ́ pé ẹ̀sìn Islam tàǹsì ìrọ̀rùn ni ó ìdílé dínà yóò sọ́ọ́ ẹ̀sìn yìí ìrọ̀rùn yẹn fi ṣíra mi wàlá ìṣúná dínà ìdílé àwọ̀lẹ̀bà ẹnì kankan ò ní lé lé lé láti ó dì lórí ẹ̀sìn yìí ó lé lórí nǹkan ọ̀lẹ́rìí kó lè lórí nǹkan tó jẹ́ pé àlàyé mi lọ́wọ́ lórí rẹ̀ àfikọ́ jẹ́ pé ẹ̀sìn yìí yóò gbò mọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé a padà rí nǹkan náà ṣe lápòjúwe kéèyàn ló ń fẹ́ súnmọ́ lọ́n òun wọ́n mọ gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ ní nǹkan tí alamisa lásán pọ̀ fún abẹ́ká mọ́ sí ẹ rí pé tẹni ìbá gbìyànjú gbìyànjú ọba yá yọ ọ́ rẹ̀ ká lè ṣe mọ́ bóyá gbàdé ni o bóyá ààrẹ kan lọ́gbàmú ni o yọ mo sì rágbìyànjú ṣùgbọ́n agbára mi ò gbé mọ́ ẹ̀sìn yìí ń tọ́ rọrùn ni wàlá yóò ṣáàdà dín ahadìlá ọ̀gọ́dọ̀dà ẹnìkan kò ní mú ẹ̀sìn ilé lọ́nà òdì lọ́nà tí yóò lẹ́rìí àfikọ́ jẹ́ pé ẹ̀sìn yìí ọ̀ tẹ̀rí yóò dàmọ́lẹ̀ ọlọ́run kíyèsí wa lẹ́nu bí ìdílé láì tààlà a máa mú ẹnu ọ̀nà kan nínú ẹnu ọ̀nà ìdẹ̀kùn eléyìí ti ń bẹ nínú ẹ̀sìn wa ṣùgbọ́n mo dábùjẹ̀ máa tí a bá sọ pé ìdẹ̀kùn nínú ẹ̀sìn tàbá ní ìlẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn in táwọn mùsùlùmí ń re ọlọ́run jájẹ́ kan nù wọn tí a fi máa ń mọ ìdẹ̀kùn ẹ̀rí ni o ọ̀rọ̀ alukur'an ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ilá fi mọ ìdẹ̀kùn tí nǹkan kan bá sì fẹ́ sọ pé ah kí ni ìwọ́n dàbẹ̀ pọ́ fẹ́ wọ́n fẹ́ le díẹ̀ tá a ní bó ṣe le náà ló le kò sẹ́dẹ̀ mbẹ́ ẹ̀rí náà ló le mú le bẹ́ẹ̀ o gbogbo ògbà tí èèyàn bá fi lè gbẹ́sìn rẹ̀ lórí bá ń pé tí n bá fẹ́ dẹ̀ ẹ̀rí mo fi dẹ̀ bí n bá fẹ́ fúnlé ẹ̀rí mo fi fúnlé àmọ́ndàlá ah, ìyẹn ti kú oríire islamu ọ jẹ́ ẹ̀sìn aláàánú púpọ̀ alhamdu ìdàtàsà dọ́ọ̀kọ̀ wọ́n ìdàdọ́ọ̀kọ̀ ìtàsà nínú ìmọ̀ nípa ẹ̀sìn yìí ó ní pé gbogbo àlámọ̀rí ẹ̀sìn pátá tó bá fẹ́ ẹnu ọ̀nà fún wa lásìkò kan torípa tí ń tọ́wọ́ tó di pé pípapọ̀ tó ti fẹ́ ó ti fẹ́ bí nira fún wa ó tó ti fẹ́ lé pọ̀ ló tó bá lè fẹ́ subhanallah nínú ẹ̀dẹ̀ tí ń bẹ nú ẹ̀sìn wa jẹ́mẹ́ ẹ̀fẹ́ ọpọlọ gbogbo àtẹ́sìn bá ti sílẹ̀ kò nǹkan tó fẹ́ tọ́ba yá jọ padì ẹ mọ̀ wo kí Ramadan tó ń dé à ń jẹun jẹun jẹun jẹun jẹun nígbà Ramadan dé ọpàlẹ̀ kó ń jẹ dé ọsọ dìdàjí àtò àtàlẹ́nìkan tọ́ba tó yá o yóò tó fẹ́ padà lẹ́yìn oṣù kan yóò tutù alẹ̀ bí Allah subhanahu wa ta'ala níbi òfin rẹ̀ nìyẹn nítorí pé ìyẹn ni mọ̀rọ́tù àwálì nas òyìn ní kíyèsí ipò tọmọnìyàn máa wà ìgbà mí ọmọnìyàn yóò lágbára ìgbà mí ọmọnìyàn yóò lẹ ìgbà mí ọmọnìyàn yóò nílọ ìgbà mí ọmọnìyàn kò ní nílọ aláàtí á mọ bí ìtẹ̀dá wa ṣe rí ọwọ́ a máa fúnlẹ̀ mọ́ngbà mí ìgbà yóò fẹ́ fún wa Allah subhanahu wa ta'ala aláàní kàgbáwẹ̀ kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run ní ká gba àwẹ̀ Ramadan ó sì jẹ́ àgbẹ̀yẹ pé àwẹ̀ àwa nìkan kọ́ lákọ̀ọ́kọ́ gbà ọ̀rọ̀ ti ṣáájú lóyún ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala nígbà tó gbé òfin kalẹ̀ lódìdí báyìí ọlọ́run mọ̀ wípé à síbò náà ló kúkú dá wa ala ya'lamu man khalaqa wal latiful khabir ọba yìí ọmọ ipò tó wa lè wà ọlọ́run mọ̀ wípé àwọn èèyàn kan ń bẹ nínú wa látara àdìkàsígejì agara lè dá wọn lórí àdáwẹ̀ àwọn là ń pè ní ahlul adhar àwọn tí ọlọ́run tó fún ní ẹsikúùsì fúnra rẹ̀ lórí àwẹ̀ yìí jẹ̀má àmọ̀ sáyìlù tí a fẹ́ tọwọ́gbọ́ ìdílé ta'ala bẹ̀tì sọ́ọ̀rì ni a sì ní gbọmọ ṣùgbọ́n gba ìfarabalẹ̀ àti fọkàsí Allah subhanahu wa ta'ala ó yọ àwọn kan pé ẹ̀yin mo fún yín lẹ́sikúùsì lórí àgbáwẹ̀ jẹ́bẹ́ ká kọ́ fi ọpọlọ nípìnlẹ̀ gẹ́gẹ́ tí anabi wa madina sallallahu alaihi wa sallam kàmẹ́ jẹ́ amin hadithi salamata min akwa oṣù ramadan wa kana rasulullah sallallahu alaihi wa sallam yasum thalathata ayyam wa yawma ashura anabi sallallahu alaihi wa sallam ní kàmẹ́ ń gbààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù ìsì máa ń gbààwẹ̀ ọjọ́ kẹwàá muharram ìpìlẹ̀ ní àwẹ̀ oṣù ramadan nígbà ọ̀yá ọlọ́run gbé ramadan fún ànàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n ramadan yóò alátàkìyírí ọlọ́run ní ààwẹ̀ ẹni ọba wù nù yín kó gbà á ẹni ọba wù nù yín kó má gbà á kó fi oúnjẹ aláìní di ọgbà farabalẹ̀ o ní bẹ̀rẹ̀ islam bí ramadan ṣe rí nu ìwọ̀n láti rí ọlọ́run ní wàhálà nílẹ̀ nílẹ̀ òtí èkó àwẹ̀ rọ̀mọdún múlẹ̀ ẹgbà ṣùgbọ́n ẹni ọmọ mọ̀ pé agbára àwọn gbé kọ́gbà ẹni ọmọ mọ̀ yìí pé òun ò tiẹ̀ lè gbà ṣùgbọ́n òun ló lọ tó fi lè bọ́ ẹni tó gbà kó fún àwẹ̀ lẹ́ǹtì ẹ̀ kọ́ bọ́ alẹ́ yìí ajẹ́kẹ́ máa ń ṣá àsọ́mọ̀ àmọ́ ṣá àfùtọ̀rọ̀ ìbílẹ̀ àti Islam níbẹ̀rẹ̀ tó fi kọ́kọ́ dé ẹ̀ ń bá fẹ́ yọ ọgbà rẹ̀ ẹ̀ ń bá fẹ́ kò ní gbà rẹ̀ ṣùgbọ́n ìgbà rẹ̀ yóò fún aláìní ní oúnjẹ wọ́n bá lọ wọ́n bá lọ ọlọ́ọ̀bá gbé ayé àpàdà tó fa mẹ́rin ṣẹ́hìdà mi kò mọ̀ ṣàárọ̀ fàlẹ̀ ṣubú fàwájàbá alàlìjẹ̀míà ọlọ́ọ̀bàdà wà mọ́fẹ́ mi wà ní pípọ̀ ètò ẹ̀sìn ó tó ẹnikẹ́ni tó sùn bá ti abáláyé nù yín tí ẹ rí oṣù abọ́ náà rọ́ṣù ẹsẹ̀ rírí oṣù rinlẹ̀ fálíyẹ̀ súnmù ọ̀dọ̀ náà yẹn túláàsì kọ́gbà ó kú òní tẹ̀kíyìrì ẹ̀ wá wù mí ń gbà wá wù mí ń fọlá ìjọba fọ́lìyẹ̀ súnmù wájìbù náà alẹ́ ìkàtà súnmù ọ̀dá yẹn nípa ọgbà ibẹ̀ yẹn ní ìsìláàmù sẹ́kùnrin lórí pé gbogbo mùsùlùmí lọ́gbà rẹ̀ tàbí bí sallallahu alaihi wasallam tí a kì í á mọ̀ òfìdé ibi ó sì wà ní ẹnì kan ọ̀pọ̀lọpọ̀ sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ nígbà kan ẹ ń bá wọ̀ ọgbà ẹ má wọ fúlájì lóúnjẹ rárá o nusifat wọ́n ti pààyàn rẹ nínú ṣẹ̀rí àwọn tọ̀ aláàṣẹ ní ọ̀rọ̀ yẹn báwọn ǹjẹ́ ọlọ́run tún wá yọ àwọn èèyàn kan kúrò nínú ìjẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn yìí táǹpà wọn ní ahlul adab àwọn tó pé ọlọ́run gangan ló fún wọn ní ẹ̀sìkúsì pé mo rí iná rí kò tẹ́ ẹ wà mo dẹwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀yàn àwẹ̀ bẹ́ẹ̀ àwọn afáà níbi tó tábìlì wọlé sẹ̀kọ́rọ̀ mélòó ni wọ́n láwọn tí ọlọ́run bá fún ní ẹ̀sìkúsì wọ́n ní tá a bá wò lọ́wọ́ pọ̀ pẹ̀lú ẹ̀rí wọ́n ní márùn-ún ni wọ́n àwọn tí ọlọ́run bá fún ní ẹ̀sìkúsì lórí ọ̀rọ̀ ààwẹ̀ yìí ọlọ́run bá dẹwọ́ lórí gbígbààwẹ̀ wọn márùn-ún ni wọ́n jẹ̀ náà alákọ̀ọ́kọ́ alimusafir ẹni tí ó ń ṣe ìrìn àjò jẹ́mọ́ mo sọ fún wa pé ọgbà farabalẹ̀ o Allah subhanahu wa ní ẹni tẹ́lẹ̀ tó bá ń bẹ lórí àjò nínú yín fa ìdá tó ní àyè àmì kọkọrọ kọ́ yá dá àwẹ̀ yí padà ní àwọn ọjọ́ míì irú pòwó ìrìnrìn àjò tí èyàn ó sọ pé ìgbàwẹ̀ alákọ̀ọ́kọ́ méjì ni afọ́kẹ́lú àwọn àfáà sọ ìrìn àjò tó bá ti tó 80 km ó ti di ẹ̀tọ́ èyàn ní ìgbàwẹ̀ apákan ní rárá bá ti ń pè rìn àjò nínú orúfù nínú àṣà àmọ́ travel ni ibi tẹ́ bá ti lè sọ pé mo lọ rìn àjò lé lórí nínú àṣà alóyí ìrìnàjò náà nù ọ̀rọ̀ ilé ló sì dédé jù wípé ìtànpẹ̀lẹ̀ rí àjò ibi tá a mọ̀ sí rí àjò nínú àṣà àwùjọ ilé ìtàgbé ẹni ọba wa lọ rìn àjò wọn ní ó lè tẹ́jú ní o lè jáwẹ̀ ṣé gbogbo ẹni tọ́lọ̀ rìn àjò lọ́lọ́run fún ní ló sọ yẹn lọ́lọ́run bá fún ní ẹ̀dẹ̀ anábì sallallahu alaihi wasallam anas ibn malik alkaabi kìí ṣe anas ibn malik alansori kọ́dìmù rasul ó kọ́ wọn méjì papọ̀ anas ibn malik anas ibn malik anas ibn malik alkaabi sàbẹ̀lò náà ṣùgbọ́n àdìsí ẹ̀yọ kan péré ìlọ́gbàwà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àhádà hadith wọ́n náà lẹ́sìn ọ̀rẹ́ sọ yìí anas ibn malik ni òun wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bóun adé fàkọ́ọ̀là ọdún kùtùmá padà anas maliki tó wá àti ibi òtí wá náà súnmọ́ wá ń bí ìjẹ́ àjẹun fàkúrútù ẹni sọ èèwọ̀n ni anas ni wọ́n sọ̀rọ̀ bí gbà níbi à mo mọ̀ ń gbá rẹ̀ àbúrò ọdún súnmọ́ bí òhà dídùn àmì sọ̀rọ̀ àwẹ̀ tó ọlọ́run gbàǹgàn jẹ́ ń sọ ọ̀rọ̀ fún ọ nípa rẹ̀ ó ń sọ ọlọ́run wá mú ọ̀rọ̀ yìí pé sallallahu alaihi wasallam lọ́mọ yìí pé Allah subhanahu wa ta'ala ó fún àwọn èèyàn kan ní lori lórí àgbáwẹ̀ fàdákàrà fàdákàrà fàdákàrà Allah subhanahu wa ta'ala aláàyọ̀ǹda fún ẹ tí ń rìnrìn àjò tí ọba wù bóun fẹ́ jáwẹ̀ yọ́ ja yọ́ gbàpàrà ní ọjọ́ mi méjì wà lọ́rọ̀ pín sí ṣé kó gbàwẹ̀ lọ́dà ni àbí kó já lọ́dà ni àwọn àfáàní mẹ́ta ni tó bá pẹ́ arìnrìn àjò ìbáwò pé ìrìn àjò tóun lọ ìṣókò àrè yóò àwẹ̀ yóò kó ìnira báwọn kọ́kọ́ mọ́ gbà ńlọ́dà lẹ́yìn sẹ́mìnà bẹ́ẹ̀ àṣìyàn ti sábà a sọ pé kò sí nínú sí olóore kọ́ gbàwẹ̀ lérí àjò kí ló bí àdífì yẹn àdúgbòsọ́lá sábà kọjá lọ́mìnà mi fi Jabir bin Abdullah wọ́n bá fọ́rọ́ azihaman a ń bá rí àwọn ètò ẹ̀ péjọ lọ́ọ̀kan wọ́n ti yàrá àdúlọ̀kan pé ah sọ ìmú musafir ẹnìkan lọ́dákù arìnrìn àjò ní kó tún wá gbáwẹ̀ èrò wá péjọ àrẹ́mìnà ah, lẹ́yìn ìsìnkú lè rí àṣìyà òfìsàn kò sí wàá yé ni o kò sí wàá túmọ̀ pé ẹni rẹ̀ lè yàn tán kéèyàn gbáwẹ̀ rìn àjò tó bà pé yóò kó nira báwọn àfààní ẹja fàlàsì a jẹ́ wípé gbogbo ìgbà tí èèyàn bá ti gbé ìrìn àjò yìí àwọ̀ yìí ó fẹ́ kó nira báwọn kó fi yílẹ̀ lọ́dà ṣùgbọ́n yọ ọ́ gbà padà tó àwọn ìbá béèrè pé ẹ mọ ayé john nù ayé john jẹ́ mẹ́rin ìṣẹ́ lọ travelling tàbí tẹ́lẹ̀ orí ẹsìn wọn ogun lóòrùn gọ́sán sáré ìṣẹ́lẹ̀ pé àwọn bàálù táwọn ọkọ̀ tó lé sí là alàyè alámọ̀nà kọ́lọ́kọ́ wọlé tó fi mọ̀kàn bí ẹ sọ́lọ́ ọmọ pé èsì ọwọ́ àlàyé sọ́lọ́ ọmọ pé bàálù ọwọ́ àlàyé ìdájọ́ ọwọ́ abẹ́ ìtàrí kàmí èdè ni ẹni tó bá kó tó bá ń kó tó máa lọ rìn àjò àwẹ̀ yìí kò ní òun lára láti gbà òun náà lè gbà á afọ́wà Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọ̀rọ̀ ọ̀kọ́bìlẹ̀hù ó ń bẹ nínú àwọn sọ̀hábà tó sọ pé sàfọ́dìlẹ̀ máa Rasulullah sọ́lọ́mẹ́ fàmínà sa'imun wà mínà muftir wọ́n láyé rìn bùsọ́mì al-muftir muftir sa'im arìnrìn àjò pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam àti àtravel àwọn asàbẹ́ àwọn apẹ́ méjì àwọn kan gbáwẹ̀ àwọn kan gbáwẹ̀ lórí ìrìnàjò àwọn tó gbààwẹ̀ wọn wà á bú àwọn tí ó gbààwẹ̀ pé ẹ̀yẹ máa fọwọ́ dẹgbẹ̀rẹ̀ mẹ́sì wọn sọ bẹ́ẹ̀ àwọn tí wọn gbààwẹ̀ náà wọn sọ fọwọ́ tó gbàgbẹ̀ ẹgbẹ́ múlẹ̀ kókó wọn sọ bẹ́ẹ̀ wọ́n jọ gbé pé oníkálukú jọ dúró lórí kíni o ìyìn tó rò pé yọ̀ọ̀rọ̀ a balance ọ̀rọ̀ wọn èèyàn lo èkó dẹ́rẹ́bà ni ó gbé yóò jókòó ẹ̀yìn wọ́n tan èsì ni tó bá wù ú ó lè sọ pé òun ò gbààwẹ̀ tó bá wù ó lè gbà á ṣùgbọ́n a sọ yìí pé tó bá jẹ́ pé yóò rí nira pẹ̀lú rí àjò yìí pé ẹni tí ò láìkìlà kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kọjá ọ̀dà tọ́wọ́ pé tí ìrìnàjò ti mọ́ra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tọ́wọ́ pé ah, bóun lọ kánò gan òun lè gbà kọ́ gbà lọ́dà àjò wà á ń tà súnmú kọ́ ìrọ̀lù lẹ́kùn bá a ṣe sọ́lọ arìnrìn-àjò márùn láwọn tọ́lọ́ fúnlẹ̀ skúùsì nàbà wà láwà arìnrìn-àjò tọ́ba wù ó lè jáwẹ̀ tọ́ba wù ó lè gbàwẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé yóò kó nira bá a kọjá àwẹ̀ lọ dájú yorùbá yàtọ̀ síra wọn tó bá pé kò ní kó nira bá agbára rẹ̀ gbé ó yẹ kò sí tí ó sòun náà lè bóun bá ń travel gan ewu lẹ́fẹ̀ẹ́ jẹun kọ́ gbá àwẹ̀ lọ dájú torí ọlá tí ń bẹ fún oṣù táwọn yìí. الحمد لله الذي لولاه ما اهتدينا وصلينا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله عباد الله يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الآية أقول فأنا تسوى المسلم لا كثير أقول لك وكاد جفان النبي صلى الله عليه وسلم قال ما نسي عليكم كاد جفان النبي àwọn sọ́bàbà nìkan wọn àwọn tó tó tẹ̀lé àwọn sọ́bàbà nìkan wọn àǹbára àwọn tí ọlọ́run fún lẹ́sìkúsù lórí àwẹ̀ márùn-ún ni wọ́n àti yẹn ti àlùmọ̀sáfíọ̀ ẹni tí ń lọ sí ní àjò a sì di òye pé òfin ọlọ́run ọba yìí tálùkì améèdè lọ́wà ọba àgùn màálù ọba àwọn ọkọ̀ tó lé sí ọláǹfààní sí rúkúsọ̀ tí ọlọ́run bá fún ọ ẹni ẹlẹ́ẹ̀kejì nínú ẹni tí ọlọ́sọ̀tà ní ó lè jáwẹ̀ tí ọ̀rọ̀ pọ̀ lórí tiẹ̀ káwọ́ tí àwọn tí ọlọ́pọ̀ lórí ẹ̀wájú òun náà ni alhaidu wa nufasa obìnrin tí ń sin kóòsù lọ́wọ́ tàbí ẹ̀jẹ̀ òbí mọ ń bẹ lára rẹ̀ eléyìí ó rìnlẹ̀ haramu ni kó eewo èèwọ̀ ni kóbìnrin oṣù la kó gbààwẹ̀ ó ní wà ojú ọmọ tí òun láti mọ yúgọ́ọ̀tì láàrin ìjà bọ́ọ̀lù ọ̀sẹ̀ òun tó wà ní dájú là èèwọ̀ ni haram obìnrin tó ní ẹ̀jẹ̀ la èèwọ̀ ni kó haram ni kí ni wọ́n wàá padà fa wọ́n dá àwẹ̀ yìí padà iye tí ẹ bá já nígbà tí rọmọdọ́nù tó bá lọ tán ló pọ̀ fá ìdàtọ̀mọ̀ ìmọ̀ tóbìnrin bá di àwẹ̀ rọmọdọ́nù pẹ̀lú pé haidọ̀ ẹ̀jẹ̀ kó sùdé pẹ̀lú pé ẹ̀jẹ̀ omi mẹ́dé ó gbọ́dọ̀ gbà padà kí rọmọdọ́nù mi ò tó dé ṣùgbọ́n wọn ò fúnlẹ̀ mọ́ lá àlájúfà òríyà kèé ṣe pé dandan kó sáré gbà bí a táyà bá ti parí bá a gbọ́dọ̀ gbà láà torí yàrá Aisha tọ̀rọ̀jẹ̀ lọ́hàn ọ̀dọ́hà ìyá ìní kánà yakunu alayhi sawm fàlàsẹ́tì ẹ̀ nàṣọ́mà illa fi Sha'ban ìyá ìní àwọn máa ń di ààwẹ̀ sọ̀rùn ìyàwó Aisha ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àwọn máa ń di ààwẹ̀ sí ọrùn tó sì jẹ́ wípé àwọn ò ní ráyè gbà padà tí ó fi di oṣù Sha'ban àkílẹ̀ àyọ̀ bákan náà lá àlátàtà bọ̀rẹ̀ kèé ṣe dandan ọgbà tẹ̀léra wọn ọjàwé márùn ó lè gbẹ̀rẹ̀ kan lóṣù kan lẹ́yìn oṣù kẹta ó tún gbà kan ìtọ́sá pàtàkì ni kọ́gbà kíra bọ̀dọ̀ mi tó ṣe kí ni o kò tó dé dandan kọ́ ni kọ́gbà tẹ̀léra wọn yóò náà clear obìnrin kan wá ń bẹ ó sì ń kó oṣù àbẹ́jọ́ bí ń bẹ lára rẹ̀ ọdí àwọn ọmọdọ́nù sọ̀nù kọ̀ wá gbà tí ọmọdọ́nù mi fi dé irú obìnrin báwọn tí ọmọdọ́nù mi ti báwọn tó bá padà fẹ́ gba àwọ̀ yẹn padà àwọn mímọ̀ ni yóò tún wá wòyẹn gbà lẹ́yìn ọmọdún kejì yóò tún wá bọ́ aláìní lórí àtẹ́ẹ̀wọ́ eléyìí tó ṣe àkókò lórí rẹ̀ nígbà tí wọ́n rí ẹ̀rí wípé obìnrin oní hajj àbò ní nefas wọ́n máa ń dáwẹ̀ padà ìyàwó aisha lọ́dọ̀ jama radiyallahu anha ọ̀dọ́ à màmá wọ́n ní ẹnìkan lọ bẹ́ ìyàwó aisha ìjọ kan wọ́n ní ìyàwó aisha kí ló tó jẹ́ pé ó ní ẹ̀mí ẹ̀ka máa ẹ̀yìn obìnrin tẹ́ bá ṣe kó sùn ẹ̀ ìdáná padà ìyàwó ìṣẹ̀lẹ̀ àhàrùrí ìyàtọ̀ àǹtí ṣe ìwé ṣe ìbò tí wọ́n gbọ́ wà sí àwọn kọ̀wárí tàwọn tẹ́ máa dẹ̀sí inú mọ́ra wọn lọ ìyà ni àwa ìyà ni àwa ìyàwó ànàbí a máa ń já wò nínú Ramadan tí kò sùn bá dé tàbí ìyà lẹ́jọ́ orí rẹ̀ wà kún náà ló mọ̀ bẹ̀kọ̀dọ̀ ìsọ̀rọ̀ ló mọ̀ bẹ̀kọ̀dọ̀ ìsọ̀rà wọ́n sì pawọ́ láṣẹ ká dá àwẹ̀ padà wọ́n pawọ́ láṣẹ ká dá ìrun padà a jẹ́ pé obìnrin tó ṣe nǹkan oṣù gbogbo òun tí ó kì í gbà náà ọlọ́gbọ̀n ni ṣùgbọ́n ògùn láàwẹ̀ yóò dàpọ̀ àwọn eléyìí wọ́n jẹ́lẹ̀ kejì ní tọ́lọ̀ fún láàwẹ̀ tọ́lọ̀ wọn bá fún ní excuse lórí àwẹ̀ ẹlẹ́kẹta nínú àwọn tọ́lọ̀ wọn bá fún ní excuse lórí àwẹ̀ alimari ìdù aláàrẹ jẹ̀má ẹ̀sìn yìí a pé ẹ̀sìn ìrọ̀rùn ni wa inna Allah yuhibbu an yu'ta rukhasuhu kama yakra an maharimahu aw maṣiyatu ọlọ́run ọba nífẹ̀ẹ́ rífàdé ibn Umar ọlọ́run ọba nífẹ̀ẹ́ pé tó bá fún wa ní ẹ̀bùn lọ́lọ́ yóò fipò àtúntò ọ̀rọ̀ kọ̀sùwò ọlọ́run fẹ́ ká gba ẹ̀bùn ẹ̀dẹ̀ tó bá ṣe fún wa kàmá yàtọ̀ àtúntò maṣiyatu bọ́lá ọ̀run ọba ṣe é ti pé mo ní ẹ̀mẹ́ dèbí báyìí kẹ́ wá lọ débẹ̀ ọlọ́run ní tiẹ̀ wọ́n yàtọ̀ ibn ọlọ́run nífẹ̀ẹ́ tó bá fún yín ní ẹ̀bùn pé tẹ́ ẹ bá lọ rìn àjò mẹ́rin ẹ kí méjì ọlọ́run fẹ́ kéèyàn gba ẹ̀bùn yẹn gẹ́lẹ́ jẹ́ pé ó nífẹ̀ẹ́ ibi ọba ti sọ lẹ́nu pé ọwà ńlé ọmọ ìbàdàn ní ìbàdàn ló ń gbé ọwà ń bàdàn ọwà mẹ́rin méjì ọlọ́run ní kò ní kó tiẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ habib mánà rẹ̀ ni wípé ọlọ́run jẹ́wọ́ fún wa níbi kẹ̀kẹ́ ọlọ́run fẹ́ ká gbà nínú ẹ̀ ni ẹni tí ààrẹ bá ń ṣe jẹ̀má oníkálukú ni wọ́n pàdé ọlọ́run bàrẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ààrẹ àti Ramadan ọ̀rọ̀ kan tí a lè bẹ́nìkan dá ní lọ́nà wo ibà lápòjúwe nínú ààrẹ tá a bá sábà ńlẹ̀ Yorùbá ni bá a ṣe pọ̀ tó mú sásí lé nìyí tí ẹ bá káwọn dọ́kítọ̀ máa tẹ́sì wa tẹ́sì wa kí n tó súnmọ́ ní gbọ́ngàn fún wọn ó bàbá lára rẹ̀ ó lè pọ̀ ju ara wọn lọ ní. ibà ìsírè ẹlòmíì ibà rẹ̀ ọ̀fìnkì ni sáàtù kan ní máa mú wa bó ṣe á lọ́fìnkì tó ní báyìí ó tún lè lọ abá kọ̀rọ̀ rajà ó ní àwọn oníbà ọ̀sùn àyè manager mo ti mọ bí má ti mú mi dáadáa ó ń kọ́ Allah Subhanahu wa fi ìdájọ́ ti sọ́dọ̀ rẹ náà nípa ààrẹ ààrẹ tó bá ṣe é yàn ọlọ́run àtẹni ó fi ṣe nìkan lọ́mọ mọ bó ṣe tó lú ara rẹ̀ ààrẹ mi tẹ́yìn olùgbé àsọdí fọlásọ ni wọ́n fọ ọ̀tọ̀ wọn lọ́gbà rẹ̀ sí òun ló mọ bí kò bó ṣe fọ́ọ̀n tó ọlọ́run tú aláàárẹ̀ rẹ̀ kọ́ sọ pé òun ọ̀gbà rẹ̀ òun ọ̀gbà padà lẹ́yìn tí wọ́n mọ̀ lọ́nà ìbálòtán àwọn afáwọn á pín ọ̀rọ̀ tiwọn sí méjì alimọ́rọ́dọ̀ lẹ́nu yóò jẹ́ àbọ̀ òwò ààrẹ tó jẹ́ pé ààrẹ retí pé iṣẹ́ àlọ́ sí bíbà ni náà fi lo bí ọjọ́ mẹ́rin mẹ́rin kiri gangan tó lọ́gùn tó ṣe bá ààrẹ ọ̀yà iná ààrẹ kan ààrẹ kejì ààrẹ tó jẹ́ pé láàyè yóò jẹ́ àbọ̀ òwò àfọkànsímọ́ ààrẹ lè yá mọ́ ààrẹ àgbẹ̀wò sàárè méjì lónìí mẹ́láyè ọmọ sọ apẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ẹni wọ́n jẹ́ pé ààrẹ tiẹ̀ ààrẹ tá a mẹ́rin kan parí èèyàn ọ̀yà nìjẹ̀mọ́ irú ẹni fa ìdàtún min ayyamin ukhar yóò gba àwẹ̀ padà lẹ́yìn Ramadan ẹgbẹ́ pé ààrẹ ti ń ṣe ààrẹ ó sọ pé ààrẹ ẹ̀mọ mánéjì ẹ̀tẹ́ ìpàdé ọlọ́run ọba ni irú ẹni yóò fún aláìní lóúnjẹ múnà kíá ṣùgbọ́n ká tó kúrò ní tọrọ aláàrẹ wọ́n bá wu aláàrẹ kọ̀ gbáwẹ̀ tó mọ̀ pé agbára àwọn gbé kóun báwẹ̀ pẹ̀lú ẹ̀ ó lè gbà wẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ tí ọba ti ní kó ìnira bá lórí àárẹ̀ tí ń ṣeun wọn á ń tọ́sí òun kọ́ ìrọ̀lá wọn. tọ́ba wọn gbà tó ń bá torí kọ́ ọmọ gbà yẹn ara ń wọn àtètè yá tàbí àárẹ̀ ilé pọ̀ sí kó fi àwẹ̀ lẹ̀ tára rẹ̀ bá yá ó ṣe kí ni o ó gba àwẹ̀ padà ó di mẹ́ta nínú àwọn tọ́lọ́wọ́n bá ní òun fún wọn ní ẹsikúùsì lórí àwẹ̀ yìí ajẹ́ pé aláàárẹ̀ apá kan máa dá rẹ̀ padà apákan ọmọ fún aláìní lóúnjẹ ẹni tó pé àárẹ̀ rẹ̀ ọ̀nà inṣàlá yóò dá rẹ̀ padà ẹni tó jẹ́ pé àárẹ̀ rẹ̀ àárẹ̀ àbákú ni yóò fún aláìní lóúnjẹ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tó máa bá fún ní excuse lórí àwẹ̀ jẹ̀mọ́ à òun náà ni aṣẹ́yìnkù wọ̀lmọ́ àtúlọ̀ àdús àgbàlagbà lọkùnrin àti arúgbó náà lóbìnrin jẹmọ́ ẹ̀sìn yí ẹ̀sìn dáadáa ni o ọmọdún là ń sọ o bọ́lọ̀ fọwọ́ èèyàn kan lẹ́sìkúsì kékeré mẹ́gbàáwẹ̀ nínú wọn ó ní àgbàlagbà arúgbó ẹ̀sìn Islam ní kọ́ mẹ́gbàáwẹ̀ tó bá ti jẹ́ pé àwẹ̀ yóò kó àdẹ́wò ba èèyàn máa ń dàgbà dé stage kan tó yẹ pé inú wọn ò ní gbébi mọ́ wọn ò gbà àwẹ̀ gan kò sókun lára mọ́ jẹmọ́ sẹ́nu ẹ̀ tọ́lọ̀ wọn àdẹ́wò fún àná lórí Ramadan lọ́lọ́wọ́ tó wá ń yan ààrẹ kan fún pé ààrẹ arúgbó wàláhì irọ́ ní jẹ́bẹ̀ wàláhì kò sí ní ẹsẹ̀ lọ́bẹ̀rẹ̀ nàbí sallallahu alaihi wasallam ẹ̀sìn ìkẹ́ Ramadan tọjọ́ náà yẹ túláàsì ọlọ́run ló fún arúgbó lẹ́sìkúsì o tó bá ti bẹ̀ pé agbára àwọn òrùgbé afọ́n ọ̀fẹ́ ibn Abbas ó nígbà tó lọ́nu wàhálà lọ́jọ́ ìṣe ìkú náà fún ẹ̀tọ́ tó àmì skéè ó ní áyà abala nínú áyà kánà mọ̀nsúkọ̀ wọ́n ti parẹ́ illa ala sheikh kabir wal marat aziz àyàfi lórí àgbàlagbà lọ́kùnrin tàbí àgbàlagbà lóbìn àwọn eléyìí àlejò láyò tí ikú náà wò agbára wọn o ẹjẹ gbọ́ yorùbá wọn akẹ́sí fún òun síkì o ṣùgbọ́n kí ni o agbára wọn ò gbé ààrùn ẹni agbára rẹ̀ ọba ti gbé ààwẹ̀ torí pé ó ti dàgbà ọlọ́run ní fàfihàn tó tàà mìsíkì kó fún aláìní lóúnjẹ in táwọn sàbẹ̀ gbọ́yé sẹ́fẹ̀ sílọ afọwọ́ Anas ibn Malik radiyallahu anhu nínú àwọn sàbẹ̀ tẹ̀mí wọ́n gùn dáadáa Anas jẹ́ kan bẹ̀ Anas ibn Malik kọ́ orí ànàbí sàdúrà fún un sallallahu alaihi wasallam ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogún jẹ́ kí owó rẹ̀ ọ̀pọ̀ jẹ́ kí dúkìá rẹ̀ ọ̀pọ̀ wallahi gbogbo ẹ̀rọ ọ̀sẹ̀ fún Anas ẹ̀mí rẹ̀ gùn pọ̀ ọwọ́ dàgbà dẹ̀bí ìkẹwà káyọ̀ fi àárá mi dọ́ọ̀fà ní ọdún kan agbára rẹ̀ sàbẹ́ agbára rẹ̀ ògbé àwẹ̀ àá oníwàwọ̀ yóò lè lọ́dún kí lọ́wọ́ wá ṣe fàjámà àfàlàfín màsàkì ọba kó aláìní táàtì jọ lọ́jọ́ kan ó sì bọ̀ wọn ó fi dípò àwẹ̀ rẹ̀ ẹ fara síbẹ̀ yẹn ó túmọ̀ sí pé ẹ fẹ́ bọ́ aláìní tó bá wù ó lè máa bọ́ ní ọjọ́ kan ojoojúmọ́ pé n fẹ́ bọ́ aláìní fún ọjọ́ mẹ́wàá ó máa fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan kéṣe sínú àti sàárì oúnjẹ kan bí àsìlè nìkan kò mọ̀ bọ́bá tọ́jọ́ tátì òfin pé ó sì lè mọ̀ ẹ́mọ̀ sí lọ́jọ́ kan kó já pé èèyàn tátì lẹ́ẹ̀kan náà oúnjẹ tátì kó fún wọn kálàsì àwọn ẹ̀rẹ́ ti parí kébí àná sì ṣe àgbàlagbà lọ́kùnrin àgbàlagbà lóbìn wọ́n dẹwọ́ fún wọn lórí ààwẹ̀ ṣùgbọ́n tá a bá dẹ̀wọ̀ lónìí agbára mi gbé e mo lè gbà á nìkan wà á ń tẹ̀sùn mú kọ́ ìrọ̀lọ́kùn kẹ́ ẹ gbà ààwẹ̀ náà oore wà ń bẹ̀ fún ṣùgbọ́n tágbára ọ̀gbà gbé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́run ọ̀fẹ́ nira fún yín ẹ mú ẹ̀dẹ̀ tọ́lọ́run ọba ẹ̀fà àwẹ̀lẹ̀ ṣé wà á gbà padà rárá o nínú àwọn tó lọ fún lẹ́skúsì márùn-ún lápẹ̀ wọ́n arìnrìnàjò alimaribu ẹnisàrẹ alihaidu ọ̀nàfàṣà obìnrin tó lẹ́jọ́ ẹ̀kọ́ sula àbẹ̀jẹ́ òbí mọ́ alikabiru aṣẹ́kùn kabir wàlúmọ́lọ́tún ajuz àgbàlagbà lọ́kùnrin àbílóbì ẹlẹ́ẹ̀karùn alihamilu wàlúmọ́rọ̀dẹ̀rọ̀ wọ́n wà mọ́wùdí oníza wàkílá ilà àdìrẹ́lì aláboyún àti ẹtí ń tọ́ ọmọ lọ́wọ́ láàrin ayọ̀lá Allah subhanahu wa ta'ala ó fún àwọn náà ní excuse lórí ààwẹ̀ àkọ́kọ́ náà níbo láti rí excuse tiwọn nínú Qur'an ọlọ́run ọmọkẹ́rin mi kú maridot àwọn àìlànà sáfàrí ọlọ́run méjèèjì yẹn ó sì dákọ wà lọ́nà ìjọba ìwòtè ìkú náà tí àfábílẹ̀ àbínàbá sọ yí pé ìtìparẹ́ torí pé àwọn èèyàn ti padà ń ṣùgbọ́n sẹ́kù lórí àwọn kan alkabiru aṣẹ́kùn kabiru wọn mọ́tàlá àjòz wàlhámìlì wàlmọ́dẹ̀ abúlẹ́bí náà bá sì ní ayé ọpọlọ lórí àwọn gbogbo èmi àti ẹ ṣùgbọ́n sẹ́kù lórí arúgbó kùjọkùjọ lọ́kùnrin lóbi àti obìnrin tó lóyún tàbí obìnrin tó ń fọmọ lọ́yàn àwọn ẹ̀yún wọ́n gbé wọn sípò àlẹ́bí ìlàyò kìí àwọn tó gbé wọn ọ̀sán rẹ̀ wọn ò ṣe ìrìn àjò ṣùgbọ́n wọn ò lágbára rẹ̀ ni jẹ́mọ́ àkàfàbà ìlàrin tàbí o obìnrin tó lóyún ọ̀sàrẹ̀ obìnrin tó lóyún kò rìnrìn àjò ṣùgbọ́n oyún yìí ó lè kó dọ́ọ̀fù ìjọ́lẹ̀ ó lè kó wa eégún rẹ̀ lè má lè bó ṣe tí ò lóyún ó lè kó ọ̀lẹ́ba ṣe sọ nípa àgbàlagbà àfọwọ́pẹ́lẹ́mù àbáàsì ó ní àwọn eléyìí ó nìkan ló ááyà ìsẹ́kùlẹ̀ lórí wípé wàhálà nàìjíríà yòókè ìkúnlẹ̀hún fídíyà tó ń tọ̀ áàmù mìsíkì kí wọ́n máa fún aláìní lóúnjẹ dípò ààwẹ̀ tí wọ́n gbà ẹjọ́ ẹ farabalẹ̀ dé o àwọn àfẹ́sì kọ́nàkọ́bà akẹ́wọ̀n wọ́n ní àárín ááyà yìí ṣùgbọ́n ááyà yìí àlàyé tafsir Abdullah Abbas láfi tu àníbẹ̀ẹ́ ìjẹ́ atúrì nǹkan míì tó tún lè jẹ́ mọ̀ wípé aláboyún tàbí ẹni tí fọmọ lọ́yọ̀ lọ́wọ́ á ti dọ́gba àgírí pé wọ́n lè jáwẹ̀ ṣùgbọ́n ká kọ́fẹ́lẹ́ ìkún jẹ̀mọ́ jíjáwẹ̀ tá à ń sọ yìí náà ìyẹn nígbà tí ẹ̀ ń bá rò pé agbára àwọn ò gbé ni o tí agbára rẹ̀ bá gbé wà á ń tẹ̀sùn mú ọyẹ̀wò náà obìnrin tó lóyún ṣé àràmù ni wọ́n bá obìnrin tó ń ṣe nǹkan rárá o obìnrin tó lóyún lè gbà àwẹ̀ obìnrin tí fọmọ lọ́yọ̀ lọ́wọ́ ó lè gbà àwẹ̀ tí agbára rẹ̀ bá gbé tẹ́gbẹ́ àwẹ̀ kò ní kó nira bá kọ́ gbà lọ́dà jù ṣùgbọ́n tí bá ń bẹ̀rù pé àwẹ̀ yìí owó gbàwẹ̀ kí ọmọ ṣe ṣe wọn máa kí ọmọ bó ṣe ṣe irú òyìn ẹ̀sìn Islam fún ní excuse pé mẹ́gbẹ́ àwẹ̀ gbogbo àfa ayélujára kò rí bẹ́ẹ̀ ibi ó ti yapa ẹnu ni pé ṣé yóò wá san àwẹ̀ yẹn padà àbí yóò fún aláìní lóúnjẹ ibi táwọn àáfàá ti pín méjì nìyẹn apá kan ni yóò gbá àwẹ̀ padà ní aláboyún ẹni tí fọ́pìnrin lọ́yẹ̀ lọ́wọ́ lọ́mọlọ́wọ́ tí fọ́pìnrin lọ́yẹ̀ lọ́wọ́ tí yóò bá ìgbàwé tó Ramadan yóò fún yóò gba àwẹ̀ padà nítorí wípé wọ́n fi jọ kalimarid wọ́n ní ó dà gẹ́gẹ́ bí aláàárẹ̀ tọ́lọ ní kọjá àwẹ̀ padà. ẹ ọbẹ̀ lórí wọn sá kódà kódà yọ padà amákẹ́ sọ pé kódà yọ padà kódà yóò fọláyìn lóúnjẹ ó ti dọ́bù àdìpọ̀ lórí ọ̀rọ̀ ìwọ̀n àwọn tí kódà yọ padà yìí àwọn ìbéèrè kan bẹ táwọn èèyàn sí àwọn afá ń bira wọn ó ní à ó bá wá pé àwẹ̀ ìwá lọ pọ̀lọ́rùn rẹ̀ ọdún yìí ó lóyún ọdún tí ń bọ̀ ó fọkàn lọ́yẹ̀ ọdún tó tẹ̀lé ó ti lóyún mi ọdún tó tẹ̀lé ó ti fọkàn lọ́yẹ̀ àwọn ìṣàtìpadà pọ̀ ní ọrùn rẹ̀ ọlọ́run bá mú wọn lọ wọ́n ní bí òní òsì wọ́n ní òlè mẹ́mẹ́ tàṣọ́mà ánìhù wà léyìí hù àríjẹ̀ wà Aisha wọ́n ní kò o gbèsè tọ́jẹ̀ ẹ̀ka gbogbo ẹni tó bá ń bẹ nípò kójogún rẹ̀ kí wọ́n pin kí wọ́n lọ sán àwọn ìbẹ̀rẹ̀ tuntun wọ́n ní àríjẹ̀ wà ni nàbí ni sọ́ọ̀mà ánìhù wà ní yòhò ẹni àwọn alákòóso àlámọ̀rí rẹ̀ wọ́n bá gba àwẹ̀ padà hmm. àwọn àfáà ní òótọ́ ni ànábì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àdífì ámú màṣóṣó àdífì tọ́lọ́mí ní káwọn èèyàn máa bá yẹn gba àwẹ̀ padà yìí ó ní bá ṣe pé màmáta wà ní ìsọ́ọ̀mù nádòrè sọ́ọ̀mà ánìhù wà ní yòhò àwẹ̀ tánàbí sọ́ọ̀bì àwẹ̀ jẹ́jẹ́ ní kesi àwẹ̀ Ramadan fúnra rẹ̀ ìlọ́làbọ̀ ara rẹ̀ lọ́rùn pé ah tọ́lọ̀ pàṣẹ báyìí fún mi ìsìgbà mẹ́ta fọ́lọ́ àwẹ̀ jẹ́jẹ́ ọlọ́run wá sí nǹkan fún kí wá tí ìgbà àwẹ̀ yẹn ikú bá dé gbèsè ní lọ́rùn rẹ̀ sọ́mà á nìwọ̀lẹ́ yìí àwọn ará rẹ̀ wọ́n bá ṣe kí ni o wọ́n bá gba àwẹ̀ yẹn dáadáa ní sọ́nù sallallahu alaihi wasallam wọ́n ní àwọn tó rí ẹ̀rí mi táwọn sọ pé wọ́n bá gba padà wọ́n ní kí ọkùnrin kan bá sàn kan ó ní yá Rasulullah inna ummi matat wa alayhi siyamu shahr ànàbí ìyá mi kú ó sì di ààrẹ oṣù kan dẹ́gbẹ́ kí lára gbọ̀yẹ́ ń di ààrẹ oṣù kan ní tó súnmọ́ ní pẹ́rọ mọ̀dánù afọ́kùnrin àná ṣé kí n bá sán ànàbí ní fàdáyé náà hapò àyíkpọ̀ gbèsè ọlọ́run náà lọ lọ́ga jù téèyàn mọ́ kọ́kọ́ bá yẹn sàn wọ́n torí báwọn ń sọ yí pé ó bi tọ́jú aláboyún tọ́jẹ́ pátọ́já wo gbogbo àwọn ìtìpá jẹ́ kọ́sàmọ́ ẹ̀kọ́lẹ̀ ìbákùnrin náà ọjọ́ ń dókòwò rẹ̀ náà kọ́mọ ẹ̀kọ́lẹ̀ kọ́mọ ẹ̀kọ́lẹ̀ kọ́mọ ẹ̀kọ́lẹ̀ tí kú bá sì paradé tí ọ̀sán ọkọ rẹ̀ àti gbogbo ẹni tó ṣẹ́kù ẹ̀pẹ́ mọ́ra yín lọ. àwọn àfáà ni ká sọ pé a bá ẹ̀gbà rẹ̀ padà ẹgbọ́n mi yé òjò máa kò sí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ àyàfi ẹ̀ ń bá nígbèsè ààwẹ̀ ìjẹ́jẹ̀ lọ́rùn lẹ́yìn tó ti jáde láyé nítorí kí torí pé àwọn ẹ̀rí mi padà wá wípé wọ́n lọ bá yẹ̀wò Aisha gẹ̀gẹ̀ lọ́sẹ̀ láàánìá wọ́n lọ bá Abdullahi Abbas wọ́n lọ bèrè nípa ẹni tó láwẹ̀ lọ́rùn àwẹ̀ Ramadan lọ́rùn tó wá jáde láyé tí èsì ìgbà padà fatiwa ìyàwó Aisha fatiwa afọ Abdullahi Abbas wípé kí wọ́n lọ bá wọn fún aláìní lóúnjẹ àwọn àfáà ni a jẹ́ wípé ìdá ẹ̀fẹ́ sọ́fù gẹ́lú bí ọ̀rọ̀ fídíà nípìnlẹ̀ fìlà tẹ́ni ìmọ̀pàdà jáde láyé náà ntí ọ̀sẹ̀ náà náà nù ọ̀rọ̀ orí kútùbà ni kò lè fẹ̀jú bá lọ alákùnlé hàn ẹni tó jẹ́ aláboyún tàbí ẹni tó ń tọmọ lọ́wọ́ agbákẹ́nu àwọn àfáà ni yóò gbà rẹ̀ padà rárákùnrin alákejì sọ pé rárá o yóò fún aláìní lóúnjẹ ni àárín dórí ìgbà tó bá wulẹ̀ kú nígbà tí ń bẹ láyé yìí náà tí lọ́mọdé ọ̀hún bá ti dé tó sì pé pápára àwọn olè gbé àpapára rẹ̀ gbé kò pé kọ́kọ́ lọ fún àwọn aláìní lóúnjẹ wọ́n ní kí ni ẹ̀rí tí wọ́n níṣẹ́ rí lóòótọ́ lódodo bá ṣe Kùránì tá a lọ fa ọ̀rọ̀ abdul nabas yọ tá a wo ọ̀pọ̀lọpọ̀ àdìs àárí àdìs kan sọ̀rí wípé kànábì sọ báyìí ṣùgbọ́n a rí ìdájú àwọn sàábé ńlá méjì tí a sì mọ sàábé míì tọ́ta kò wọ́n ẹja fọkàn sí o alákọ̀ọ́kọ́ abdullahi bin abbas òun ló ṣe tafsir àyà pé wàhálà nàìjíríà kò kú lọ fi lọ́dọ̀ tó á miskin ó ní àyà yẹn ti parí àfi lórí èèyàn mẹ́rin àgbàlagbà lọ́kùnrin àgbàlagbà lóbìn àti aláboyún àti tó fọmọ lọ́yà lọ́wọ́ àwọn ẹ̀yún agbára àwọn ògbé àwẹ̀ kí wọ́n fàwẹ̀ ẹlẹ̀ kí wọ́n ṣe kí ni o lọ́fàrà ìdè ń jẹ kó dé ní. afọwọ́ abdullahi ibn nínú àwọn sàbítà pé wọ́n èè fẹ́ fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn mùsùlùmí abúlé ọmọ ìwà nù wọn gbogbo sàbí náà ni o ṣùgbọ́n yóò tún atúmọ̀jú ra wa lọ abúlé ọmọ ìwà radiyallahu anhu ọ̀dọ́ abúlé ọmọ ìwà rèé ìdàgbàtọ̀ náà gbé kalẹ̀ ní pé alhamdu alhamdu aláboyún àti ẹni tí fọmọ lọ́yọ̀ lọ́wọ́ wọ́n ìfìtẹ̀rán wọ́n máa jáwẹ̀ wọ́n ìtẹ̀ ìmáà náà kulli yawm miskina wọ́n sì máa fún aláìní lóúnjẹ fún ọjọ́ kọ̀ọ̀kan ẹ wá wo èèmọ̀ yìí abúlébù ní mọ̀rù ìwà rẹ̀ ìyàwó rẹ̀ olóyún abúlébù ní mọ̀rù ní àfìrí wàá fi mi àkúlù yẹ mìsíkìnà ọlọ́run bọ̀ láwẹ̀ tó bá fẹ́ ní ọ̀la jáwẹ̀ lọ fọláyìn lẹ́ oúnjẹ fọjọ́ kọ̀ọ̀kan ọmọ rẹ̀ obìnrin ọmọ ẹni ọkọ tààtà rọ́jòlù kùrẹ́ṣì yìí lábẹ́ ọkùnrin kẹtọ́ pé ara kùrẹ́ṣì ni ọkùnrin yẹn tó má rí rẹ̀ ńgbọ́ lóyún abúlébù mọ̀rù ní tó oyún bá ti fẹ́ mẹ́ kó tọ́pọ̀ rẹ̀ ọ̀bá fẹ́ gbé áfítírì jáwẹ̀ wàá fi mi àkúlù fatiwa abdulabin umar yẹn fún aláìní ló ń jẹ fún ọjọ́ kọ̀ọ̀kan àwọn àrísà bí mi tóun náà ní fatiwa mi tó ju tàwọn méjèèjì lọ a jẹ́ wípé aláìní àdínú lọ́hàbí ìdẹ́bí fi ń sin náà mi tí mo gbọ́yé òun ni pé gbogbo obìnrin tó bá lóyún tàbọ̀ fọmọ náà lọ́wọ́ tọ́gbàrà rẹ̀ bá gbé kọ́gbà rẹ̀ ńlọ dáa jù kẹ́ bá sọ nípa ẹ̀ńtà rẹ̀ ṣe bá sọ nípa ẹ̀ńtì rìn àjò ńlọ́jà lágbára rẹ̀ bá gbé lágbára rẹ̀ ọba wá gbé ń kọ́ a sọ wípé yóò máa fún aláìní lóúnjẹ ní ọjọ́ kọ̀ọ̀kan bọ́bá wá nira ẹ lóòótọ́ gbára wọn bọ́dọ̀ ọmọdé ọ̀nìṣòwò bóyá tó ń bá wọn kọ̀ọ̀rọ̀ wáwù òun fẹ́ máa gbà padà náà ní kẹ́bí àwọn afárá ẹlẹ́ẹ̀kejì sọsọ náà ṣàlà bọ́bá lóun fẹ́ gbà kọ́ gbà tọ́bọ̀ wá kú ń wọn ò lè bá gbà o wọ́n padà sí kí ni o wọ́n padà bá fún aláìní lóúnjẹ náà ní eléyìí ọ̀ yanjú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé wọ́n máa ti padà kú ẹ̀ káwọn fámìlì rẹ̀ kí wọ́n pin là pínpín rè fèsì àmì nàdìrì níbi ààwẹ̀ ìjẹ́jẹ́ nìkan ni jàwáàzù kábà ẹni tí ó sì láyé gbà ńlọ́wà láàfin Ramadan eléyìí sì pàtàkì púpọ̀ lọ́sàlọ́lá ọ̀rẹ́jì láyìlá wa ayò fàkíhànà fìdí àbí ọlọ́run ọba kọjọ́ ó fún alẹ́ اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم عاتنا في التي من أوتيها غير خيرا كثيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين Thank you. النار